الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الله عز وجل ولو قال ربكم ادعوني استجب لكم قل وانا ما قلت sẹ́ni bá ń pè mí màá máa jẹ ó dájú pé àdéhùn la òun náà lè lórí lọ́sẹ̀ lọ́wọ́ lọ́wọ́ àdéhùn tó ṣe wípé ó fi ní lọ́kàn balẹ̀ olú ẹgbẹ́ dá wa ó tàtàrà rẹ̀ sọ́ni dání tó ṣe wípé kò sí ìṣòro ayé kan kò sí ìdààmú rẹ̀ kan ilé ìtòsí kó lè kó lè máa dúná wa tèlè ipá wa sọ́ọ́ ìdúná. Ah, tẹ̀lifẹ̀ oh, oh, wa ni ẹ máa pè mí tẹ̀lifẹ̀ bá ń tẹ́ pè mí wọ́n máa jẹ mí. àríwá ọ̀gá ìgbà lọ́dọ̀ ọ̀kan nínú àwọn ẹ̀dá tó wá dá tó dá wa ọ̀nà ló wá fún wa ìṣàmúlò àdéhùn yìí ká máa pè é ká sì má jẹ́ kí pípé tá à ń pè kó wa nítorí àwa àmì ènìyàn máa ń ṣe àwọn àṣìṣe tó pọ̀ pàápàá jùlọ nípa tó jẹ mádùá wọn máa ń wo ìtàwọn ń wá báwo ló ti ṣe tóbi tó ìtàwọn ń wá báwo ló ti ṣe pàtàkì tó ìtàwọn ń wá báwo làwọn ti ṣe ń fẹ́ kọ́ sẹ́lẹ̀sẹ̀kẹsẹ̀ kí máa jẹ́ kó ń ṣe ẹsẹ̀ gbé kí máa jẹ́ kó ń ṣe ọ̀nà tọ̀ kì í balẹ̀ sádùá lẹ́sẹ̀ rí pé nígbà tẹ́ni kan bá ti béèrè tó bá ní ẹ dákun òun láwọn bùkátà tó pọ̀ irú àdó àwọn pàtó ló ń lè máa ṣe kì í ṣe pé kò sí ṣe pé kì í ṣàdúà ó ń ṣàdúà tẹ́lẹ̀ náà ṣùgbọ́n òun wọ̀ wípé ó máa ní kó wọn máa tọ́gbọ̀n tó ṣe ń tọ́gbọ̀ tẹ́lẹ̀ ọ̀nà yín ó lè jìn bùkátà òun ó lè má gbé alásìkò tó ń fẹ́ lẹ́yìn bá máa àdúrà kan ṣe pé téèyàn bá ti ṣe tàìṣe òkà téèyàn ó bìá ìṣòro èèyàn kú ọbẹ ọwọ́ èèyàn tẹ nǹkan tí ń wá ìdí ni ìjọ fi máa ṣerú ìbéèrè bá ibi tọ̀pọ̀lọpọ̀ tó máa ń kó sọ́wọ́ kọ́wọ́ nù lọnà bẹni tó ṣe pé kò máa nípa ìṣọ òdodo kò tiẹ̀ máa tẹ̀lé lánàá nàbì sallallahu alaihi wa sallam ni wọ́n bá gbégbé kúgbélé lọ́wọ́ wọ́n bá sọ pé kọ́kọ́ ìṣàkébìlà ó ṣàdúrà yẹn ní hóhó kò ṣe sọ̀láàtì náfìlà aláta méjì lẹ́ni tó wà ní òhun tọ́kọ̀ pàkọ́sà kíbla wọ́n lè fi kọ́ máa korúkọ àlùjánu wọ́n lè fi kọ́ máa wí àwọn kankan tó náà bá wá béèrè fi sórúkọ aláwọ̀ lélẹ́yìn wọ́n sọ pé àwọn rọ̀háníyà ní pé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. látàrí pé wọ́n ti ṣàdúrà wọ́n ti ṣàdúrà wọ́n ti ṣàdúrà ó lè máa ṣe iyèméjì pé lóòótọ́ làdúrà ṣe ń gbà nítorí pàtẹ́ ọ̀tá kò iye ìgbà báyìí láti ọdún báyìí tóun ti ń tọrọ nǹkan báyìí nǹkan yẹn ọ̀bọ sí fóun torí ẹ̀ wọ́n bá forí jágbóògùn wọ́n bá máa pé àdúrà òun pẹ́ díẹ̀ níbo lọ́n ti lè rí àfọ̀sẹ́ tó gbóná níbo lọ́n ti lè rí oògùn kan tó ṣe pé tó ń bá ti wí ta ìwé ń tó ń wọ́ bọ́ sí náà ni eléyìí mú kí ọ̀pọ̀lọpọ̀ sínà àwọn ẹni tó ń sínà nípa ọ̀rọ̀ àdúrà wọn pọ̀ jọjọ ọ̀pọ̀lọpọ̀ di ọ̀sẹ̀ bọ nítorí àdúrà ni nítorí pé ń ṣàdúrà ìgbà tí wọ́n ń ṣàdúrà yẹn òrìpájọ ọ̀hún gbà yọba fi Islam sílẹ̀ ní ọba fo ìgana yọba lọ bọ́ sí ọ̀dọ̀ àwọn ẹlẹ́sìn mi wọ́n máa pè ní mùsùlùmí wọ́n la dá àmọ́pálá jù wọ́n bá ní chọ́ọ̀chì mi lọ sùn wọ́n máa pè ní mùsùlùmí wọ́n la dá àmọ́pálá jà yìí wọ́n bá ní ọjọ́ kan pàtó wà ẹ̀yẹn wá sí chọ́ọ̀chì tó wà ládùúgbò àwọn tọ́ba ti súnmọ́ ṣọ́ọ̀ṣì yọ yọ bòrí yọ sọ sínú báàgì rẹ̀ yọ lọ lọ sàdúà wọ́n máa pe ní mùsùlùmí wọ́n ní à ah, àmọ́ wọn ó dájú pé àwọn mùsùlùmí tó dúró déédéé nù nílùú àwọn làwọn kan bá ní ẹmọ́ da wọn lóhùn tọ́ba di àsìkò báyìí báyìí ẹ wá sí ọ̀dọ̀ àwọn àwọn ò fi hàn yín bí títí máa wá sọ́dọ̀ bàbá akọ rẹ̀ tí máa pé kí wọ́n bọ̀ wá bí bùkátà wọn ti ṣe bíá gbọ̀nà ẹbọ tí wọ́n ń ṣe. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí pé ọmọ èèyàn ti gbàgbé wípé kò sí ẹnìkan tó lè mú ìpọ́njú kúrò sẹ́ni tó wà nù pọ́njú yàtọ̀ sí Allah kò sẹ́nìkan tó lè fi kí ọwọ́ èèyàn kọ́ ba téèyàn fẹ́ yàtọ̀ sí Allah kò sẹ́nìkan tó lè gbé ìṣòro kúrò níwájú èèyàn yàtọ̀ sí Allah olúwa náà ni máa gbé àdánwò báyà oní máa gbé ìṣòro báyà oní máa jẹ́ kí ọ́ máyà kò tó lè àyàfi Allah ntí wọn wá ojú rẹ ló ti tóbi ọjà máa kankan lọ́dọ̀ Allah wọn lọ ń bá bàrà rẹ ọjà máa kankan lọ́dọ̀ Allah torí tó bá fún ọ ní tó ọ̀fẹ́ o dín kankan kù nínú tó wà lọ́dọ̀ rẹ torí ẹ̀ lànàbí sallallahu alaihi wasallam wọn ni ẹ máa tọrọ ń bá ń tọrọ ẹ sì bú bẹ́ẹ̀ bá ti ṣe fẹ́ torí kò sí ní tó tóbi lọ́dọ̀ Allah ẹ bú ń tẹ́ bá ti ṣe fẹ́ kò sí tó tóbi lọ́dọ̀ Allah torí ìdè eléyìí ẹjẹ́ ká jẹ́ kí ọkàn wa kọ́ balẹ̀ sí àdúrà àdúrà kan kì í sì pẹ́ tó pin ìgbà tó bá pé pípé ló ń pe Allah kì í sì nǹkan míì tó yàtọ̀ sí Allah ló ń pe òdodo sì la déhùn Allah ṣùgbọ́n ìgbà wo ìní ọgbàdúrà rẹ ni ìgbà wo ní ó jẹ kọ́wọ́ rẹ ọ̀tẹ̀ tó ń wà ìgbà wo ìní ọ̀nà ọ̀là kan ìgbà wo ìṣòro yóò kú ìwọ àbáwọn bàbá ńlá kù rẹ kọ́ ni ó fún Allahu ní déètì tó kọ́ gbọ́dọ̀ lọ à nígbà tí pé ẹgbẹ́ àbáwọn ọmọ ọ̀dọ̀ rẹ lọ ń bá sọ̀rọ̀ wọ́n sàti tọrọ lọ́dọ̀ pẹ̀lú àṣẹ wọ́n gbá tó ríra lónìí táwọn sọ̀rọ̀ ọmọ bàbá àti ìyá ti tọrọ kó tó wáyé mà olú ẹlẹ́dàá wa wáyé tán ẹnu wá gbọ́rọ̀

àdúrà rẹ ò lè gbà nítorí tó bá ṣe bí àǹgbà ọmọ kejì tẹ lọ́lúwa ń bẹ ọ́ olúwa ẹlẹ́dàá kó sànù wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu